المسجد الناظر níbi ìjókòó tó kọjá níbi insha allah ta'ala amọ̀lọ́lù síbi àdìgbàfáwa abu ayyub al-ansari radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد عن أبي أيوب الأنصاري عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغائب فلا تستقبلوا القبلة بغائب ولا هول ولا تستدبروها ولا تستدبروها ولا تستدبوها ولكن شرقوا أو غربوا قال أبو أيوب فقدمنا الشام فوجدنا مراحيل قد بنيت نحو الكعبة فننحرف عنها ونستغفر الله عز وجل عن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال رقيت يوما على بيت حفصة فرأيت النبي صلى الله عليه وسلم يقضي حاجته مستقبل الشام مستدبر الكعبة طيب أخبر أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين أو نوابا فهو حديثي هو قال نبوى محمد صلى الله عليه وسلم وقال لكم إذا أتيتم الغائب ìdá àtẹ̀sùmọ̀lùbá. ó nígbà tí ẹ bá fẹ́ lọ lè ṣe ìgbọ̀nsẹ̀ ó dájú ọ̀rọ̀ yìí kó àwọn sọ̀hábà níjọ́ náà. وهذا الخطاب عام لجميع المسلمين àwọn sọ̀hábà ní ọ̀rọ̀ yìí dájú kọ́ àmọ́ gbogbo àwa mùsùlùmí náà ní ọba wí. لأن العبرة بعموم اللفظ لا بخصوص السبب والخطاب للصحابة خطاب لجميع المسلمين أردنا وبابا صوتو بالتاجوك وعوان صحابة وقوانا لورنا بابي وأبو أيوب الأنصاري رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين قل لي أنا بدي باتي الله سبحانه níjọ́ náà lọ́rùn àwọn àyè tí wọ́n ti máa ń sábà ti gbẹ̀tẹ̀ wọn. wọ́n ó bọ́ sẹ́ńkù léle wọ́n ó sì bí ẹni wọnú gbúdọ̀. kódà àwọn ẹgbẹ́ wa bí wọ́n padà wà Muhammad sallallahu alaihi wa sallam tó bá tó wọ́n tún ẹ̀yìn gbogbo ìgbà àbọ̀ àdà yóò tún rìn jìnnà dáadáa ẹnì kankan òfin tiẹ̀ ní sọ fún òun mọ́bí tá a jẹ́ mi wá sallallahu alaihi wa tí ó fi wá ní káàbí yẹn kó tẹ̀ mọ́rí òwúrọ̀ eléyìí ni ìlànà wọn níjọ́ náà bọ́ ti ń lu ayé nígbà yẹn ni ẹ̀. sọ̀rọ̀bùwà Muhammad sallallahu alaihi wasallam ó wá dìtọ̀ pé bá wà ń wọ inú pápá lọ tẹ́ẹ̀fẹ́ lọ yẹn ṣe ìgbẹ̀fẹ̀ anábì wa fẹ́ fún wọn lófin anábì ní fàlà àtẹ̀sáfìlì lòlùkìbìlà tàbí rọ ìsìn wàlàbọ̀ anábì ní tẹ́lá ọ̀fẹ́ tí wọ́n lọ báyìí. فلا tẹsàkùnbẹ̀lù ìbìlà tàbí rọ́ọ̀kì ìgbọ̀nsẹ̀ yìí bẹ́yìn tẹ́fẹ́ yá ẹ mọ̀ fi dájú kọ kíbla wò tá a máa dájú kọ kérò. wọ́n náà bá wò ìdájọ́ ni ò sí lórí ìgbẹ́ nìkan ìtọ́ yín tẹ́ bá tọ̀ náà ẹ má dájú yín kọ́ ọ̀nà kíbla. táwọn ọ̀nà kíbla làásù máa dájú kọ́ tá a bá fẹ́ kérò sábà bẹ tiẹ lọ́wọ́ bá wa tọ òfin ni sanabini ẹ má di ìgbẹ́ ìtọ̀ dájú kọ kíkà wàhálà tẹsítàdìbìrù ha ẹ sì má fi kọ ẹ̀yìn náà sí kíkà. wàláàkì sàrìkù àwòrìbù. sanabini wàláàkì sàrìkù àwòrìbù àmọ́ tẹ bá mọ̀ pé bá bẹ́ yín sí gbọ̀tẹ́ yín. ọ̀nà bíi dá ìwà dájú kọ ní ọ̀nà ṣá àwọn ríbù àbíkẹ́ dájú kọ ọ̀nà wẹ́ẹ̀l ọ̀nà fárọ̀ àkọ́kọ́ ni pé àwọn ará naa, níjọ́ náà ṣárùkù àti wọn ni òkọ́lù sí kíbla ṣerú ọ̀rọ̀ báyìí kámọ́ àlà ń wá bọ́ ní wẹ́ẹ̀tì wá wà bẹ́ẹ̀ dájú èyí ń gbẹgbẹ kọ́ nìdájọ́ torí kọ́ la ké bí Màdínà ti rí jọ́ náà torí Màdínà làdágbó àtọ́rọ̀ ju wáyé bí lu Màdínà ti rí jọ́ náà ló fa káàdì náà bí o sọ fún wọn pé wà láàkín ṣàǹfìkú ọgọ́rin fáwọn ìlú tó bá ṣe pé kíbla tiwọn náà àbíkáláyè tí èsì kíbla tiwọn náà ọ̀nà ṣàrùkù àtọ̀nà ọ̀rùbọ̀lúwà àwọn ọmọ ìgbàlódé dàbí bí àwọn ará ṣáà àwọn ará yẹmẹ̀

ó wá padà fún wa sọ̀rọ̀ míì. kọ́lá abó ayò fàkọ̀dìmùnà sàm فوجدنا مراحيض قد بنيت نحو الكعبة فننحرف عنها قال أبو أيوب أبو أيوب ورا وصرف فقدمنا الشام ó láwọn wá dé sáàmù lọ́dún kan bá àdá fàtẹ̀ àwọn ìfẹ̀lá fàtẹ̀ tí ó pẹ́ tí wọ́n ti fàtẹ̀ kò pẹ́ púpọ̀ nígbà náà ó àwọn wá àti ìtàn wa mú pé fàwàjádẹ̀nà bọ̀rọ̀ ṣíbọ̀ ọ̀dìbò lè náà kàbà ó láwọn wá rí àwọn mọ̀rọ̀ ṣíì àwọn wá rí àwọn ibẹ̀ ẹ̀gbẹ́ lọ́dọ̀ tí wọ́n àwọn ọmọ pápá kóra àwọn bá fáwọn yìí àwọn nímọ̀rọ̀ ṣe àwọn ní àwọn àyè ti yọ pé níbi táàtì náà ti gbẹ̀tẹ̀rí. àwọn mọ̀rọ̀ ìlú ìjìrì ọdìbónìyà wọ́n kọ́ ni lọ́dọ̀ tí wọn àwọn ìkọ́lé gbọ̀tẹ̀ wọ́n máa ń ọ̀nà kàába ló kọjú sí pépé péyàn bá ń ṣe gbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ níbo lè ní òun ọkọ̀ dájú kọ ọ̀nà kàába ọ̀nà kíbla a sì ti kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ ànábì pé látẹ́sẹ́kíbí ló lè kíbla tàbí gbọ́ ìjẹun wàlà báwọlé wàlà tẹ́sẹ́kíbí rúhà bóòlù wọ́n ti wá lóògbé àbú àyùwò adé táwọn wa máa ń ṣe ni. ọ̀run táwọn bá ti wá wọ inú orí ẹ̀gbọ́n inú mi káàdù fanẹ̀lẹ́hàìfọ̀ àdìhà ó láwọn wá máa ń yẹ̀ kúrò lọ́nà ibi tí káàbà padà dùn ẹwà wọn sọ hábẹ́ àtẹwà Muhammad sọlá kálí náà rọ lu òfin àgbẹ̀bí oníwo pé à ẹ ṣe báwọn

àwọn tí wọ́n máa ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run pé ah, ọlọ́run dákun foríjì wá o àwọn tí wọ́n kọ́ kínní ìlú jẹ́ kórí báyìí o tó ti tó wọ́n tún máa ti kiri jẹ́mọ́ wọn bẹ yẹra fẹ́. hadithi jafa wa abu eyobi alasari gbogbo aná ti mú ẹ̀kọ́ tó gbé wa lọ ẹ má dájú kọ kíbla tẹ ẹ bá tọ́ ẹ sì mọ́ kọ́ ìṣí ẹ bá tọ́ àti ẹ bá yàtọ̀. أبو عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنه أو عنهما وعن الصحابة أجمعين أو لا تواتر بأول في يوم لا واتر في تورا ونين أول في قال رصيت يوما على بيت حفصة فرأيت النبي صلى الله عليه وسلم عبد الله بن عمر ابن الخطاب رضي الله تعالى عنه ọmọ ìyá lòun àti ìyá wa Hafsọ bíntu Umar Hafsọ ìyàwó ànábì ọmọ ni tí Umaru fi fún ànábì sallallahu abdullahi ọmọ umaru náà sọ ìmọ̀ tó wá ní pé abdullahi bin umar àti hafsa bint umar àwọn méjèèjì wá kàn jọ ọmọ bàbá nìkan ọmọ ìyájọ tún ni wọ́n ọmọ bàbá sì bẹ̀rẹ̀ wọn tòótọ́ tún wọ́n ti pé tẹ̀gbọ́n àti tàbúrò ìyẹn fa abdullahi bin umar náà ní freedom láti máa wọlé hafsa gbọ́dọ̀ bá nàbí òsínlé àbá ànábì bẹ́ẹ̀ ìgbà táàbùrò ìyàwó èèyàn bá wáyé wálé abẹ́jọ́ ìyàwó èèyàn wáyé wálé tẹ́mọ̀ kò sí kò sí kankan bẹ̀rù. Abdullahi bin Umar ló wá wà lọ́dọ̀ ìyá wa Hafsa lọ́dún kan. Rafiitu yawman ala bayti Hafsa. Mo ti wá wà ní ìyá wa Hafsa àwọn ilé tó máa ń ní òkè ní ọdẹ gún òkè rẹ lọ́nu. Olóhùn gun orí àjà lọ́wọ́ tàbí ní gun òkè ogori rúfù gbàgbé ogori dẹ́kẹ́ ìdẹ̀kan kaba wọn. ọba lọ sórí òkè ní ìjọ náà. ọ̀rọ̀ àìsàn nàbí sallallahu alayhi wa sallam yaqdi hajatahu mustaqbil ash-sham. ńgbọ́ wà lórí òkè ó wá kàn yín yanjú sọ̀rọ̀ àti ìnulé tí wàá tẹ́gbẹ́ yọjú láti tèjìlẹ̀ báyìí. ó níbi òun tí wá yọjú wọlé lójú òun ti ta kán torí àjọbí mu sọ̀rọ̀ láàrin ìgbà tí ó rí ànábì ó wá rí tá ànábì ń ti gbèsè lọ́wọ́ ìyá tọ́jú yìí hàdà gbójú aríbi tá ànábì ti ń ṣe ìtọ́ntọ́tọ́ rẹ̀ lọ́wọ́ yìí mo tẹ́kẹ̀mí la ṣáà ó wá rí tá ànábì dájú kọ ọ̀nà ṣáà mo tẹ́jú rọ̀ káàbà tó dẹ́kọ̀ ẹ̀yìn sọ́nà káàbà tẹ̀gbá rò pé ikú sọ fún alẹ́ kan ní pé láti sẹ́kọ̀bì ìlú tẹ́gbìlà tàbí rọ́ ìdí wàlà àbáwọlé wàlà tẹ̀sítàdìbò. tọ̀tẹ̀ tẹ́tìbì ìlú ha ò láti wá rí i pé mùsítàdìbì rọ̀ kààbà ó wá pẹ́yìn sọ́nà kààbà. àkọ́kọ́ àtàrí kálí ẹ̀kọ́ pẹ̀lú àdìgbẹ̀wò náà pé a. Ah, abdullahi bin umar láti ẹ̀dógún rẹ̀ ta kárí ànábì bẹ́ẹ̀ tó yẹ kó wá sọ fún wa kẹ́ ẹ̀ bá rò pé kò yẹ kó sọ fún wa torí sáà nígbà ànábì ń tọ̀ lọ́wọ́ nítorí ẹ̀kọ́ tó máa sọ ń tà ànábì ti lọ́wọ́ láti sọ fún ara pé àwọn ẹ̀kọ́ kan ló yẹ ká ní bàbá ti ń bá rò sábà ìpàdé kí lẹ́kọ́ òun ni pé ṣé ẹ rí àwọn sọ̀hábì ànábì wa Muhammad sáà ànábì bó sì ṣe rí sáwa náà nù àmàgùnbá láyé gbogbo ìgbésí ayé àgbẹ̀bí pátá ẹ̀kọ́ ní fáwọn mùsùlùmí àfi tó ju wọ òbá rí báyìí nìkan gbogbo ìgbésí ayé rẹ̀ pátá kí ni a fi mú àjọmọ́ ẹ̀kọ́ ni ìyẹn ni ò ṣe burú tá a bá ń gbọ́ páwọn tàbí lọlé ànábì máa lọ bèrè pé ẹ̀yàwó ànábì kí lànábì máa ń ṣe lé ọlá pẹ́kọ̀ọ́rọ́ rẹ̀ táà lọ wádìí náà kí ni jọmọ́ ẹ̀kọ́ ní fáwa

ṣùgbọ́n a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lára rẹ̀ olúwa ló sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah ó láwò kan ṣe dáadáa tí ó fẹ́ ní lára náà ti bẹ́ẹ̀ bọ̀ mọ́ tọ́ tábàbàkàn lọ dúró lórí káàrin nìkan ibi táàtì máa rí kọ́ ṣe olèmi tó bá jẹ́ gbangba bí a gbọ́dọ̀ pé ìrọ̀rùn ti gbà wò gbogbo láti ń báyàwó lòun lé àlè mọ́mọ́ bó láti wá rí nǹkan ẹja tẹ̀ láti nẹ́bí wò ká lọ ní mọ́ kíní ti nù rí lóbi jẹ́ pé nǹkan tó dáa púpọ̀ ni nǹkan tó sì yẹ púpọ̀ ni òní ká ṣèwádìí wẹ́ bàbá wa ṣèwádìí wẹ́ ẹ wà látàdá ṣàṣùkọ̀ nínú ẹ̀dùn báwọn tàbí báwọn wọ́n kó dàbí táwọn sábẹ́ ohun tán tán tán mọ ìyá lẹ́bìdì wọ́n tún wọ́n lọ béèrè kọ̀ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ti ní wà látàdá tàbí ẹgbẹ́ nǹkan ti pọ̀ lójú wọn tó ayé báyìí ọlọ́run kò sàlọ̀. yìí ló fà náà pé irú tábìlá ibi ní ọmọ orí nǹkan náà ó yẹ kó dákẹ́ bẹ̀ ni lóòótọ́ ó lo ẹ̀kọ́ pé ápò ah, ti gbé ọdún tó gba ah, á ẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀ ló kójú kó bẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ó wá mú ẹ̀kọ́ mi ìdáde pé à ah, èyí tí mo wá rí náà ẹ̀kọ́ tó ti bẹ́ẹ̀ tí ń pè ìlú lóyún ló wá sọ ọ̀rọ̀ yìí wọ̀ yóò dá púpọ̀ ẹlẹ́ẹ̀kejì tá fẹ́ mú jáde láti fi ọ̀rọ̀ yìí ó ní pé abdullahi bin umar àti sọlẹ̀ kan àmọ́ká tó ń ṣe tàrkìlì lórí ẹ̀ àti hafsọ ọmọ ìyá àtọmọ kiri wọn ọmọ bàbá ni wọn abdullahi bin umar ò máa lọ ilé máa dá wà lọ ìgbúlé ìyàwó ànábì òun kò sí inú ilé tóun náà wà ní kódà ń gbà mí abdullahi bin umar máa ń ṣàbíkí ilé mi lọ́dọ̀ ara rẹ̀ yóò tún jẹ bàbá mi bá tó wá gbòó wa àwọn afa tó wá discourse rẹ náà pé ǹjẹ́ ó ní right láti kì í nílé wa àwọn afa ni ẹ kí bóyá tó fà á onígbégbà tó ti pé oníṣẹ́ kíkọ̀ àbí oníṣẹ́ kíkù fún Hafsọ tí Hafsọ ń jẹ́ ṣàkíkọ̀ fún yẹn ni pé ọmọ ìyá ọmọ bàbá lòun àti Hafsọ pé nǹkan nílé fa kó sọ bẹ́ẹ̀ pé lè wa ni nítorí pé lẹ́yìn ikú Hafsọ òun náà lẹni tó láǹfààní àti gbogbo Hafsọ àwọn yòókù tọjọ ń jọ bàbá wọn òbí rẹ tóró wọn ọmọ ìyá àti ọmọ bàbá jọ ni wọn ó lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ afọ gbogbo àwọn tó kù lọ ṣùgbọ́n níbi yà ń torí ẹ̀ ló jẹ́ kó pè ní ilé wa pé ó dẹ̀ tẹ́ ṣe kó ṣe pé lẹ́yìn lẹ́yìn ló nàárẹ̀tì ọ̀rọ̀ yìí tuka ni wọn ti jẹ lọ́dọ̀ ya wa la wa Hafsa bint Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhuma wa ọlọ́mọsọ àbáwá yọ̀ọ́nù sí gbogbo wọn èyí kọ́kọ́ jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ìjà àtúnṣe wọn wò pé àdìsí yìí tí ma tààrù ọ̀rọ̀ ìnáwó ma tààrù sáà bẹ́ni máa wò pé a ó ní a máa gbàgbé kọ kébùlà ká sì máa kọ ẹ̀yìn tí òun la tó wá rí pé òun tó wá kọ ẹ̀yìn tí ọ̀nà kébùlà kọ. hàdà fi gbà a wúlò ọ̀kan mi. àmọ́ tàbá fẹ́ mú àwọn àgbọ́yé sí bẹ́ẹ̀ jáde àwọn onímọ̀ tú ọ̀rọ̀ sí òní. wọn tó padà ń ni pé tó kọ̀ fún ni ní kì í ṣe náhìyà táhìrì wọ́n ní dàbí pé ń dá lẹ́nu للكراهة وكراهة تنزيهية pé ó kọ̀kọ́ mú wa pé tọ̀ amọ̀mọ̀ ní ó jẹ́ ṣìṣì wa ní òbí bẹ́ẹ̀ dá tó torí gbọ́mọ̀ ń kọ̀ fún wa ní ṣẹ̀ríà ọ̀tọ̀ ní al ọ̀tọ̀ sì ní al-makruh ṣẹ̀ríà lè haramu kó ṣe lé wọ̀ pé mọ́bìnrin muharram mọ́ ìwọ̀n ló bẹ̀ wọ̀ ọ̀tọ̀ tí wá ní alimakuru alimakuru sì ní ń ta kórìíra fún yín pé á kẹsì má ṣe kíní ìlú dá o àmọ́ tẹ́ ẹ bá ṣe é pé ẹgbẹ́ sí. sọ́wọ́n mi náà wà fà wọ́n wá ní ó dàbí pé jọ́rọ̀ ní ìjọba látọ̀dọ̀ àtẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àgbọ́yé kan lòdì agbọ́yé kejì ní tàfáwà àbú àyúwò ìtàbù àyúbí gbọ́yé ń tiẹ̀ ó ní pé ọ̀rọ̀ sàrọ́ àtẹ̀jì ní yàpọ̀ o haramu náà ni ìjẹ́ haramu rẹ̀ ló jẹ́ kábù àyúbù padà sọ pé ìgbà àwọn jí sáà táwọn wá rí tí wọ́n ti kọ́ àwọn ilé ìgbọ̀nsẹ̀ wọn tó wá kọjú sọ́nà ọ̀nàbù. ọ̀nà sáàbà ó kọjú sọ́nà o náhùwán na nígbà tí wàá rí kó kọjú sọ́nà sáàbà ó jẹ́ káwọn ọmọ wa wò pé a ah, ìlú èwo ni kó láwọn ka nani haribu àná kó láwọn wa ma ń yẹ kó mbẹ àwọn ọ̀rọ̀ ayẹ kó pé káwọn bá lè má kọjú sí káàbà a gbé yẹ fáwọn abọ́ ayélujára àìsọ́rí ni èèwọ̀ ní yányá káwọn dèbè ẹ̀. àwọn mímọ àwọn onímọ̀ àwọn ní ó dàbí pé táwọn gbọ́ ṣe ń bẹ̀ ń tàwọn ó ní pé ìdí èèwọ̀ rẹ̀ ó ní tá a bá wà níbi tó jẹ́ pápá tó jẹ́ ibi tó firi tí nǹkan kan ò tiẹ̀ bí àwa àti tèmla bí àwa tá a bá mọ̀ ń wọnú láì wọnú kú lọ àbá wọnú pápá lọ ìjọba ti ń bẹ nínú bẹ o àwa fẹ́ tọ̀ ní àbá fẹ́ yàgẹ́ kámẹ́dájú wa kọ̀ náà ìgbà wọ́n ní àfọ́tà bá ti ń bẹ nínú ibi tí wọ́n mọ pé a lè dájú kọ́ bí tó bá wù wá wọ́n wá mú ọ̀rọ̀ àfáwà tó láì nínú ìmọ̀ ọdún wa pé ọlá pé ara lé làdínàbì kọjú sí ló jẹ́ ká àdínàbì sí bẹ́ẹ̀ sọ̀gbọ̀n bá wà á lè wọ̀ àwọn wa tú ọ̀rọ̀ tàbúrà yìí sọ nípe wà ní tẹ́kùrù lọ́ àtàbúrà yìí sọ kìí ṣe ìsìnbáru ẹ fáwọn ṣe wípé pé wà ní tẹ́kùrù àti ń sọ òní àtúnà ní tẹ́lẹ̀ pé a bá ṣe tán nínú ilé ẹ̀gbẹ́ ká sọ pé rẹ̀ títí lè túmọ̀ à ń àforíjì náà ni lè túmọ̀ wà ní tẹ́kùrù lọ́ àwọn dẹ̀ ti yẹ̀ kúrò níbẹ̀ ṣé ìsìnkú àrùn kí ni tí wọ́n ń ṣe mọ́. àlàyé mi kú amakọ́lá mọ́tà fún wa ní àgọ́ yìí ọ̀rọ̀ ó jẹ́ kọ́lá ọlọ́wọ́ ọba yé wa tí a bá mọ̀ pé a lè rí ibi yẹra fún ní ìyẹra fún tán yẹ́nyẹ́n èyí pàtàkì àwa tá a bá ń kó jẹ́ pé lára ń tá mọ̀ kò sí lànà rẹ̀ àwọn tọ́ílẹ̀tì tá a bá kọ́ sára lè wà kó mọ́ dájú kọ tìbìlà ó sì mọ́ pọ̀ lọ́nà tìbìlà ajẹ́ kọjú lọ́nà bùnmí ẹni pé àdúgbò tiwa ní ti wa ó rè àbí gbogbo tá a bá kọ́ ó mọ́ kọjú lọ báyìí ó mọ́ kọjú lọ báyìí ó kọjú lọ ọ̀nà báyìí àbí ó kọjú lọ ọ̀nà báyìí amògbò ìlú àti sọ́nù ẹ̀ ẹni mọ́ wà wọn sọ bákan náà lábẹ́ hadithi àwọn ma ń fa níbi ìjáde fún wa pé ọlọ́mọdé àti wa lólùbẹ̀rù ọlọ́mọba o àwọn sàhábà tí wọ́n kọ́kọ́ gba islam kò sí nǹkan kan tó máa ń fojú kéré nínú ọ̀rọ̀ ànábì wọ́n dẹ̀ mọ́ wà conscious sí o èyí náà wo ọ̀rọ̀ afẹ́tọ̀ jẹ́ ọ̀rọ̀ tó ń dọ̀tí tó ẹ̀kọ́ wọ́n tún dé lùmí wọ́n bá wọ́n tún kọ́ bẹ́ẹ̀ wọ́n àkàn tún wọ pé ẹ̀yìn máa kọ́ lakọ́ ń tiwa ìbẹ̀rù ọlọ́wọ́ wọn bá tún sì mú wọn náà wọ́n lọ mọ́tà fi ìbẹ̀rù rẹ̀ mọ́tà fi sọ lọ́kùnrin. àwọn àlàyé táwọn àfa wa ti lórí àwọn àdúgbò méjèèjì yìí láwọn ọdún tí kálukú wo pé á ah, kó dàbí pé túmọ̀ rẹ̀ yìí bàbá ni a máa ka àkùránù wọn fọwọ́ kọ́ sámà ni ibi táwọn àfa ilé ìwé tó dàbí tó gbóyè bẹ́ẹ̀ ilé ìwé tó gbóyè bẹ́ẹ̀ bí ti ṣe máa rí nìyẹn ẹ wá ní ohun tó ṣẹlẹ̀ láàrin hadith méjì ó wá máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nú ẹ̀ ní. èyí ò láwọn ẹlòmíì máa ń rí ni wọ́n fi náà rò pé ẹ̀ka ìpá wò nínú àwọn àdúgbò lọ wọ́n á gbọ́ ọ̀rọ̀ báyìí á tó wá gbọ́ mi. àìsèkọ́ẹ̀kọ́ mímọ̀ yẹn ló fà. tóbi tí ìyàbá fẹ́ jókòó ti rú yìí o àwọn nǹkan tó ti pé gbọ́ híhu tààrù ó pọ̀ bẹ́ẹ̀ náà ló àlùkò káà alukurani yìí tẹ̀ bíra ní ewúrọ̀ tó ṣe mí pé ẹfún wa wo ló ṣe mí èwo wá ní láti ní nílé. àwọn onímọ̀ ni wọ́n wá dé pé wọ́n ìmọ̀ òyìnbí náà ni ọ̀tá tẹ̀yìn ti jẹ́ náà bí ẹ máa sọ báyìí àwọn ni wọ́n wá máa ṣàlàyé pé eléyìí tẹ rí báyìí ìtumọ̀ tó wà lẹ́ẹ̀ eléyìí náà tó wá rí báyìí ìtumọ̀ tiẹ̀ ọlọ́wọ́n bá tó bá lẹ́wọ̀ Muhammadu ọlọ́wọ́n bá ní من أحببت إنك لا تهدي من أحببت ọlọ́ni àdámi kò ọ lè fẹ́ni tó bá wù ọ mọ́nà ọ̀dà kí nà lọ́wọ́ ayá sí lẹ́yìnṣọ́ amọ́lọ́wọ́ bá ní mọ́ ń fẹ́ni tó bá fẹ́ ní mọ́ mímọ́ ọ̀kan lọ́wọ́. ìgbà ayà mi ó tún wá dé ọlọ́dún wa bẹ́ẹ̀ ròyìn àdámi. olùwà ìnẹ̀kẹ̀ látàhàdì na àti mùsùlùmí aláàrin àmẹ́rin áá ọmọ ń fìyàn mọ̀ náà tójú ọ̀nà tó àwọn ọ̀tá ìsìláàmù ni wọ́n mú wájú àgbègbè sọ́ni ó ní ọ̀lẹ́ fìyàn mọ̀ náà ó tún ní ọ̀lẹ́ fìyàn náà ìwọ lábẹ́ múlò méjèèjì. hádà fi dọ̀ ọ̀ ń wo lọ́ọ̀kan òní wọn àgbọ́yé jáde. lóbi àti nínú mímọ̀ nínú bàtà bá ń kọ́ àwọn ọmọ ní ikú nínú ikú ní wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ní mùsùlùmí báàbù kan bẹ àmọ́ kí ni báàbù sàárò wọ́tàbíẹ̀ báàbù pé a lè kéwú débi kẹrẹ ayé àlùkòrá ní méjì kí ó mọ̀ jọ kó takora wọn mo ti wà ní mímọ̀ nù ẹ lè kéwú débi hadithi tí ó bẹ jọ kó takora wọn ó wà fẹ́ nínú àkọọ́lẹ̀ lẹ́wọ̀ tíra òṣèlú bíkì tí ó bá ti dìskọ́tì rú ẹ̀ èyí tíra tó ti di gbára lẹ́nu torí mú un tá a gbọdọ̀ má gbé yẹ̀wò nínú ilẹ̀ òṣùwòn onídàwí àtàárùdù ọ̀tàbìjẹ́ tọ́ bá wá rí bẹ́ẹ̀ kí la mọ́ wá ń ṣe mọ́ wà mọ́ta alẹ́kọ̀ọ́ kò jẹ́ bá rí pé áyà kan lọ báyìí áyà kan náà lọ báyìí kò sí ìjẹ́sọ̀nù méjèèjì àdìbì kan lọ báyìí àdìbì kan lọ báyìí kò sí ìjà sọ lónìí méjèèjì o méjèèjì náà lẹ́sìn wà bẹ́ẹ̀ tì lù torí pé ìmáàlù náà àwòlá mi ìmáàlù kẹ́lọ méjèèjì gangan la nífẹ̀ẹ́ lọ ní Islam fẹ́ fi kẹgbá méjì dànù lọ lórí gbogbo ọ̀rọ̀ náà tí méjèèjì ò bá wá tó bá fẹ́ lọ méjèèjì bò lẹ́tì wá ṣe àkọ́kọ́ tẹ́wà àkọ́kọ́ gbé ní gbèsè ní àdìjábọ̀ ọ̀gbìn

tó bá tó wá ti jọ ìgbé ìgbà ìyámọ̀ nínú láàtà àwọn àgbẹ̀ nínú ìjà ànámọ̀ àwọn ọmọ jáà náà tún máa báwọn ọmọ àlìjẹ́ náà sọ̀rọ̀ sọ́dọ̀ wà fàárọ̀ náà ti wà náà dá àṣàbù náà àṣàbù àjàdì ọlọ́láwọ̀ ọmọ ló tún wá mọ́ pé àwọn ọmọ àlìjẹ́ náà àwọn tó ti níwọ̀n nílé sọ̀rọ̀ tẹ̀gbáyà mi tún tó tún fi níwọ̀n nílé sọ̀rọ̀ nílẹ̀ ó ní àdéhùn náà símù àdá

ìwọ mùsùlùmí ò gbọ́dọ̀ jẹjẹ nìkan wá dàrú wọn lọ́wọ́ pé àlùkò láti ẹ̀rọ tó sọ mí ní àlàyé lọ wà ní pé àlùjábọ̀ ò ní àwọn láti méjèèjì papọ̀. a òtẹ́lẹ̀ ìtumọ̀ yẹn ní irú ayé pé àbáfúta bẹ́ẹ̀ ni anábì ò lè ìyànmọ̀nà fúnra ara rẹ̀ kó yíyàn lọ́kàn padà láti inú ìsìnà bọ́ sínú ìmọ̀nà anábì ò lágbára rẹ̀ irú ẹ̀ ló ṣẹlẹ̀ pẹ̀lú òun àti àfa òun àti àǹkù rẹ̀ yìí ti jẹ́ abutọ́ àlẹ́ bó ṣe bá a sọ̀rọ̀ tó bó anábì sojú kòkòrò ní káàbù tọ́lìbì ó gba islam torí wàhálà káàbù tọ́lìbì náà ṣe lórí islam nígbà tí islam bẹ̀rẹ̀ táwọn kèfèé ní gbogbo tànábì olóògùn tànábì ìdúró tànábì rẹ̀ sì ní islam padà jàǹfà nílẹ̀ wàhálà ni wá pọ̀ ọjọ́ náà ó sì dúró ó jẹ́ káànábì náà wá wò pé ah, á àmọ́ kò gbá kò gbá lọ́rọ́ bí wọ́n sọ fún àdókè ìnáka aláàtà àdí mẹ́ni àbá ọ lè fẹ́ ni tó bá tọ́ ọ bá fẹ́ mọ́nà kọ́ ọ wá yọkàn rẹ̀ padà láti fi ìjìnà bọ́ sínú mọ̀nà ìnáka aláàtà àdí mẹ́ni wọ́n kọ́ lọ sí ìrìnà èmi ọlọ́ọ̀ni agbára tọ́lọ́ọ̀ni ìtàlọ́ wa tó bá lọ́nu pé ìnákàlà táàbí la sọ́dọ̀ àtọ̀rọ̀ ìṣẹ̀ wọ́n fi yàn mọ̀ ẹ̀dà sójú ọ̀nà tuntun hábì hìdáyà tó ìrìṣà ìfinimọ̀nà pàǹtí wà àti múyàn à ń tọ́ka ìyàn pé á ah, eléyìí ló ti dà o eléyìí ló ti dà o ẹ̀dá ká náà ló tọ́ka àti dáadáa bí wọ́n tọ́ka àti dáadáa ṣùgbọ́n ànábì ń fi yàn mọ̀ ẹ̀dà sọ́nà òfin ó lè tọ́ èèyàn sọ́nà lọ gẹ́gẹ́ bí kí wọ́n tọ́ sọ́nà kó tọ ojú ọ̀nà nì láàbí lágbára rẹ̀ èyí ò lágbára rẹ̀ irú bá ti nà wá sí nù yóò là ń pè ní àdúgbò yóò là ń pè ní pé ààyè ilé ìtẹ́mọ́sọ̀nù ààyè ilé náà tẹ́mọ́sọ̀nù báyìí gbogbo ọ̀nà tábáwá ní pé àwọn aya ilé ìkò ní ṣiṣẹ́ èyí ò ní yóò wá gbé wa lọ síbi anáfà àwọn àwọn àti ilé yìí olùkọ́kọ́ wá ń bẹ̀rẹ̀ àmọ́ nígbà tó òfin ní ìpadà wá òfin kì í máa ń pa òfin rẹ̀ irú ẹ̀ làá máa bá ń bẹ ọ̀rọ̀ obìnrin ṣùkú ní mẹ́ta àbí bá kọ́ra tù kan gbé òfin kan ló kọ́kọ́ wá de tó wá gbófin mi o lóòótọ́ tó wá lè bá ní àlùkùránì ara tí a bùkátà sí mọ́nu èyí tó fi wá kọ́kọ́ bá pàdé nìyí tí ó ń sọ oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá tó ṣe kóòrùn lápadà wá gbọ́dún kan wá èyí ò ló tó wá wá tí wọ́n fẹ́ mọ́ ẹ lọ rèé rò pé bóyá àbí tó wá lè ló pa rẹ àkọ́kọ́ láti ọ̀rọ̀ ìsìláàmù wa ẹ̀sìn tó sí mímọ́ ni kọjá lọ́kàn òwú lọ́ọ̀kan báyìí lọ́kàn gbé dájọ́ ní ìfẹsẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ ah, ọ farabalẹ̀ wọ àlàyé wo lélẹ̀ ló wà láti ló wà mi gbogbo ẹ̀ lọ́mọ ọmọ mẹ́ra wọn lọ́dún tí a bá kiri náà tó wà jẹ́ Ewu wò dáadáa gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn nǹkan tá a mọ̀ ń wò lọ́jọ́ ṣe mùsùlùmí ká má jẹ́ káwọn ọ̀tá wa ká má jẹ́ kó jẹ wá lérè ká má kó dáwọn ni la gbà gbóòtì nínú àbí nínú gbogbo àrùn ní tọ́ka bá ń rò lórí ìwé wa làwa náà gbà eléyìí ò ṣe kí àbùkátà fún màtá ìfìdí bẹ́ẹ̀ni ìṣòro àwa pẹ̀lú wa wa bí má nìyí wàá sáwọn ọmọ ìyẹn wà ní ìdílé wọn kọ́lé ó ṣe àlékún mímọ́ àti àlékún àgbọ̀ yẹ tuntun ẹ̀ tuntun wa ibi ni a ti tún lè lè insha Allah a máa tẹ̀síwájú ní ìjọ mẹ́jọ ìbílá وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك هل سؤال تفضل náà nípa ọ̀rọ̀ pípé alójáde ní ọ̀rọ̀ fáwọn ọmọ ìyá àgbà ni wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn nígbà tá a fáwọn àti yàwá Hafsa bint Umar radiyallahu ta'ala anhum wa ali sahaba ajma'in ìpè táwọn ọmọ ìyá nìkan náà wà máa ń lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ara wọn rárá o ọmọ bàbá náà ẹni tóun náà lè jogún ẹni lòun náà àmọ́ náà máa ń jìn tó tó kan ọmọ bàbá wọ́n sábà ìdí sì ni pé ọmọ ìyá tán bá jọjọ́ ọmọ ìyá sí lára wọn wọ́n kanra wọn ju bọ́mọ bàbá ti kanra wọn lọ nínú ṣẹ̀ríà Islam ogún pínpín àwọn èèyàn bí wọ́n bá ṣe súnmọ́kù tó o ni wọ́n ṣe máa ń lẹ́tọ̀ọ́ sí ogún rẹ̀ tó tí èèyàn bá ṣe kan òkú o ní ó dájọ́ bó ni yóò ti jogún rẹ̀ irú ọmọ ìyá tá a sọ náà nìsín báwọn òbí bá ń bẹ láyé tó bí èèyàn bá ń bẹ láyé òbí méjèèjì ń bẹ láyé ogun lè túmọ̀ kan ìjẹ́ ìpè lọ́mọ ìyá ọ̀nà torí pé a ní kíní kan nínú ọ̀rọ̀ ìdádógún wípé ọmọ pẹ̀lú wọn adájú ẹ̀yìn pé táwọn ẹ̀kọ́ tó mọ̀ kọ́ díra wọn ṣe pé ẹni tó kọ́ ohun tí ò bá ṣe bẹ́ẹ̀ ni òun náà bá ti kíní jẹmọ́ ò bá lẹ́tọ̀ọ́ lóhùn so àwọn ọmọ bàbá òun náà lè padà lẹ́tọ̀ọ́ àmọ́ yóò jẹ́ pé táwọn tó bá kọ́ ohun ò bá ṣe kíní jẹmọ́ náà bá sínú bọ̀tá àwọn tó bá kọjú wọn bá ti wà wọ́n ti kọjú wọn àwọn jẹ́ tí ìsìláàmù wá ń sọ ní pé èèwọ̀ ní kẹ́ fún wọn rárá kódà àwọn bí ò jẹ́ ń sọ ọmọ bàbá tó tún jìnà gan nú ẹbí táwọn gan bá wá síbi tẹ́ ẹ̀ fi ń pé gún ọlọ́run ní kò sí láì níkẹ́ wá wá nǹkan kan náà nu ogún ẹbí fún àwọn náà lọ́wọ́ ẹ̀yin náà ẹgbà nílẹ̀ ẹ̀mọ́ bínú àmáwọn òsínú ẹni tíṣẹ̀ rí àpẹ́ pé ìdájọ́ kí ẹni kíkọ́ gbayí báyìí ṣerú àwọn yìí àwọn bí àwọn ẹbí bàbá kíníkan nú ẹbí ewúrẹ́ ẹbí ẹ bá fún ogún gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ tán ẹ tó wá wò lè fi alájú bàtà yìí ẹ̀yìn náà ẹ máa lọ nípa àwọn ilé tí ó yín kan ní bá ti jẹ tó pọ̀ dáadáa ju kó yọ bàtà nìkan lọ kódà ó lè jẹ́ bọ́ tó ń gbà mí ebi tí nǹkan lè pọ̀ dé ah, ẹ̀yìn náà ìjàpá ìjọ̀hún yìí ó ti da ẹ̀yìn náà gbọ́dọ̀ ní ọ̀làwà rẹ̀. Now, now. tí ọmọ ẹkún sọ dára lọ obìnrin ìyá wọn ti wá tàbí ọmọbìnrin rẹ̀ ṣé ọmọ tó bìnrin bí àbóbìnrin tó rẹ̀ lẹ́sọ obìnrin ẹ̀sìn lóbìnrin ok ayiwa ayiwa ti kú bí bàbá tó kú nínú májẹ̀mú tí a fi máa ń jogún òkú òun ni kó ṣe pé òkú síwájú ẹni tó fẹ́ jogún rẹ̀ irú ẹ̀nà àkọ́jú ìtàn wáyé ọmọ èèyàn lọ́kùnrin lóbìnrin ó lẹ́tọ̀ọ́ sókú mo rò pé yé báyìí tọ́mọ bá wá síwájú ọmọ tí wá kú bàbá rẹ̀ tó lógún jẹ́ kí ń bẹ láyé àmọ́ òsìkú náà sì ti ń bímọ tí bàbá wa wá lọ òun wá kú níwèé ní látọjú rẹ ọmọ tó tóbìrì kódà kó jọkùnrin ẹ má wulẹ̀ pé lóbìrì náà ẹ tó pé lọkùnrin ó wá kú níwèé ní látọjú rẹ ó wá dọ̀tún la àbódi friday tó ń bọ̀ bàbá náà wá kú tí wọ́n bá pín ogún bàbá wọn ọmọ tó ti kọ́kọ́ kú kò lé nínú ogún náà nítorí pé ó ti síwájú bàbá rẹ̀ kù sọ àwọn tó já wọn tiẹ̀ náà bí àwọn ọmọ tó náà bí wọn à ní wá kílèmù ẹ̀ àwọn afẹ́ wá dúró tó yà wá nítorí pé ó ti ṣíwájú ẹ tó ní ogún ó ti ṣe kí ìjọba ó ti ṣíwájú ẹ ẹni tá a máa ń jogún òun lẹ́nu tó kú ṣáájú wa káwá ní bàbá kú nìtò lágbàdo bàbá kú wàá fi ìṣẹ́jú márùn-ún lọ ọmọ náà wá kú ọmọ ọlẹ́tọ̀ọ́ ní oko rẹ̀ torí pé bàbá ti síwájú rẹ̀ kékeré ní ló ti kú àwọn mọ́sálà tó wà máa ń lágbára jùlọ táwọn àfáàdù tó yàbá dénú tíra àwọn ń lágbára ní tíra fún wa ó ní pé bàbá àtọmọ yìí ọ̀dọ̀ wà ní mọ́tò náà lọ́jọ́ ń tíráàbù lọ àwọn lọ́nà Ìbàdàn wọ́n ẹ̀yà ta ló ṣáájú ara wọn kú ní àwọn méjèèjì àmọ́ àwọn ibi tó wà mọ́ṣíkì lò àwọn ọbẹ̀ ugbọ́ ìlàwọ̀ abáṣì ti yẹn ló síra àmọ́rù yìí tẹ́yìn béèrè yìí ń ṣe kó ti síwájú bàbá rẹ̀ kú òun kọ́ ni yóò tó jogún mọ́ bàbá òun ni yóò jẹ ogún tiẹ̀ tó yé báyìí tẹ́gbẹ́ tẹ́yìn tẹ́wàá ti ni pé sóhun kọ́ tiẹ̀ jogún bàbá rìbáàsì sí ni bàbá òun gangan òun ni yóò tún jogún tiẹ̀ yẹ́ tún pinnu ogún rẹ̀ fún bàbá ìgbàwọ̀n kan tó wà náà sábà ṣẹlẹ̀ gẹ́gẹ́ pé ìmọ̀ tí ò sí ìsìláwùjọ wa àwọn ọmọ orú òkú bẹ̀rẹ̀ wá wá pẹ́bẹ́rá kílèmù pé àà ah, ìyá wa náà lẹ́tọ̀ọ́ ẹ kọ́kọ́ sọ̀dájọ́ ṣẹlẹ̀ àìsùn kò wá sílẹ̀ ìbí náà àwọn tó wájẹ́ pàwọn ogun náà wá lẹ́tọ̀ọ́ sógún káwọn wá wo pé àtẹ̀wò ah, òṣùwàlà ẹ̀já fún wọn ní nǹkan so wọ́n fún wọn ní nǹkan ni nǹkan ẹ̀yìn náà irú ìdánilọ́ ti gbọ́ àwọn kan lọ́wọ́ lẹ́ẹ̀kan o wọ́n kàn fi nǹkan gbọ́ àwọn náà lọ́wọ́ ni yìí ṣe kí ni mọ́ ọlọ́mọsá fún aláàbọ̀lẹ̀ níbọ̀ ó ní kan àwọn òbí rẹ̀ wí ẹ̀ wọ́n wá kọ́ àwọn òwò ló tún wá súnmọ́ àwọn òbí ìlú lọ tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ò ti lọ nù òun kò ń ṣe fẹ́ òun ló wá jà gbogbo mọ́ ètò máa ń fún ni pé àwọn àwọn olóṣùwà jẹ́ pé wọ́n so mọ́ àwọn òbí ẹ̀ sáwọn náà ní kílókọ rẹ̀ gbìyà tí wọ́n ní bàbá tí wọ́n ní oríṣiríṣi bá orúkú tá máa wọ́wọ́ وصلى الله وسلم على في سؤال صلى الله وسلم على عبد رسول الله محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم Thank you.